إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحصي المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماء أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى أهله وأصحابه أجمعين آمين atún kí gbogbo ẹ̀yin olùgbọ́wọ́ wọ̀nyí pé àdìjọ kú ojúmọ́ abáríkà júmọ́ aláàjẹká ṣe wúpọ̀ ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò tí a lórí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ akínyìn káàkiri ilẹ̀kílẹ̀ yíká ilẹ̀ àgbáńlá yìí tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ wa ọ̀làdùnní bello olórúkọ mi wọ́n bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú sheikh dr sharafdin gbadebo ọ̀rọ́jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀ṣánú ajé lọ́gbọ̀nsọ̀ sheikh ẹ̀ka àbọ̀ sórí ètò sà kọ́lọ̀ kárí yín pẹ́ látàrí dáadáa àti lójúpọ̀nà ẹ̀sìn Islam nínú àwọn ẹyan ìbéèrè tí màá fi kọ́kọ́ máa ṣíde kó tó di pé àmọ́ mú ìpè òun náà ni èyí tí ó wá láti ọ̀dọ̀ Abdulateef Ṣẹ́gun láti Ṣakí wọ́n ní ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ nínú ẹ̀sìn Islam kí mùsùlùmí máa ṣe ẹ̀wà àbejì fún àwọn ọmọ rẹ̀ ìbéèrè alákọ̀ọ́kọ́ nù ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ó ní pé bàbá kan tó bímọ tó wá padà wá pàdánù ìyàwó ẹ̀ ṣùgbọ́n ó padà wá lọ fẹ́ obìnrin míì tóun náà bímọ àmọ́ tóun náà ti pàdánù ọkọ tiẹ̀ ṣé irú ọmọ bàbá òun àti ọmọ tíyà òun ti bí síwájú kí wọ́n tó fẹ́ra wọn ṣé àwọn náà lè padà wá fẹ́ra wọn lọ́jọ́ iwájú nígbà tí wọ́n bá dàgbà ìbéèrè sì tún kù ṣùgbọ́n jẹ́ iṣẹ́ nu rọ́bà bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah. محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لكن باتين باجا مسلمي مسلمي جدي تجاك من تلي طلان أتي لنا النبي محمد صلى الله عليه وسلم وبوا السيسي eléyìí tó jẹ́ pé kò tó ní í ṣe pẹ̀lú ẹbọ àti ìṣẹbọ mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí ara rẹ̀ lẹ̀wà abéjì ẹ̀wà abéjì ní í ṣe pẹ̀lú ẹbọ ó ní í ṣe pẹ̀lú àìgbọ́lọ́wọ́n bá gbọ́ ó ní í ṣe pẹ̀lú tọ́takọ̀ ẹ̀sìn Islam mùsùlùmí kan wá sí tó sọ yìí pé yóò gbà fọlọ́n yóò fanabi sallallahu alaihi tí wàá jẹ́ pé lẹ́yìn eléyìí ìṣesí àwọn ẹlẹ́bọ ìní ó tún máa wá sí ọlọ́mọdé torí de lẹ́yìn mùsùlùmí kan gbọ́dọ̀ ṣe wà bẹ́jì kò sì gbọ́dọ̀ jẹ wà bẹ́jì. èkúrú bẹ́jì ọ̀ hmm. gbọ́dọ̀ gbá ọ̀ gbọ́dọ̀ ṣe. Hmm. nítorí pé gbogbo eléyìn ẹ bọ́ lásán ní ṣe sí àwọn ẹlẹ́bọ ni. mùsùlùmí kan bá sọ fún ọ pé kò sí tó burú bẹ́ẹ̀ ẹ bí léèrè pé bolo wà nínú Islam wọn ṣe máa bí bèjì láyé. Hmm. torí de lẹ́yìn ní tí ò bá dáa kò dáa ni àṣẹ bọ́ àṣà kèfèrí mùsùlùmí ọ̀ gbọ́dọ̀ bá wọn ṣe kò ní bá dáadáa pàdé lọ́dọ̀ lọ. ẹwẹ̀ wa arọ́ tí wọ́n ń sin àtẹ̀kùrú rọ̀n sọ pé kọ́ ọmọ ọmọ kù ni hmm. ọlọ́run bá kà pọ́lẹ̀ kọ́ ọmọ kù yóò kù náà ni kò pé kọ́ ọmọ yè kò pé kọ́ ọmọ ọmọ kù ó tún wá tara rẹ̀ tún sórí ibu ńlá. sọrí tẹ́lẹ̀ mùsùlùmí àgbọ̀dọ̀ bá wọn ṣe ètò tẹ̀ yanilẹ́ni tó bani lọ́kàn jẹ́ náà nìkan nígbà tí wọ́n bá gbé irú ẹ̀wọ̀ àkàràǹbá nìyẹn tí wọ́n bá gbé dé tí lọ gbé fún wọn ẹ rí i pé àwọn mùsùlùmí tí wọ́n pera àwọn mùsùlùmí lọ́kùnrin lóbìn àwọn náà tún máa bá àwọn jẹjẹkújẹ hmm. ọlọ́run dákun má jáwọ́ jẹjẹkújẹ. ṣẹlẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ṣe wá abéjì kò gbọ́dọ̀ jẹ wá abéjì kò gbọ́dọ̀ tiẹ̀ gbá lọ́wọ́ ẹnìkankan ṣẹlẹ̀ hmm. ìjẹ́bù ti ṣe jẹ́. bákan náà wọ́n ní tí ọkùnrin kan bá fẹ́ ìyàwó kan ìyàwó tó fẹ́ yẹn ti bímọ síbì kan rí sọ́mọ bàbá yìí tó lè fẹ́ ọmọ ìyá tó náà fẹ́hùn lẹ́yìn ìgbà tí bàbá àti ìyá yìí tí wọ́n ti jẹ́ ọkọ àti ìyàwó ara wọn táwọn ọmọ wọn náà lè fẹ́ra wọn kò sí nǹkan tó burú ń bẹ òfin ọlọ́ tó bá wu ọmọ bàbá yìí láti fẹ́ ọmọ ìyá yìí kò sí nǹkan tó burú ń bẹ òfin ọlọ́ lópin ìgbà tó sọ yìí pé ẹni tí wọ́n bí ọmọkùnrin yẹn fún àbí ẹni tí wọ́n bí ọmọbìnrin tí ìyá yẹn bí ọmọkùnrin nìyá yẹn bí àbọ̀mọbìnrin ló bí tí ò bá ti jẹ́ ẹni tó ṣe pọ́ tamá ọmọkùnrin àbọ̀mọbìnrin bàbá yìí léyìí tó ṣe pé títan tí wọ́n tàn yóò kọ́ dínà kan fẹ́ra wọn nítorí pé àkọ́kọ́ bàbá yìí ọ̀sà dédé láǹfààní àti fẹ́ ìyá yìí àfi nítorí pé kìí ṣe ìbátan kìí ṣe mọ̀lẹ́bí jẹ́ ṣùgbọ́n lè jẹ́ ìbátan ó lè jẹ́ iye kan fún ìyá ọmọ tí bàbá yìí bí bí kéèyàn kú ní ìsìn ìyàwó kú àwọn mọ̀lẹ́bí ìyàwó wọ́n wá pè ọ lọ síbi kó tí wọ́n á fẹ́ mọ̀lẹ́bí ìyàwó rẹ tó ti kú tóun wà ńlẹ̀ bóyá ó ti tilé ọkọ kan dé ọkọ tiẹ̀ náà bóyá ó ti kú ni so tún á fẹ́ so ó lè jẹ́ irú rẹ̀ ṣẹlẹ̀ irú rẹ̀ bá ṣẹlẹ̀ agbọ́n ya ọmọ bàbá yìí wọ́n tan má ọmọ tí ìyá tí bàbá rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fẹ́ nìsín wọ́n tan mára wọn wọ́n jọ jẹ́ yìí àwòrú títan mára wọn àti jíjọjẹ́ bí tán jọjẹ́ bí yẹn ṣerú rẹ̀ lè fààyè kí wọ́n fẹ́ra wọn lẹ̀ àbí ò lè fi lẹ̀ ṣe eléyìí láfi sọ pọtọkọtọ àmọ́ tó wá pé jìnnàjìnnà ló ti fẹ́ kò sí nǹkan kan tó ní kí ìyá yìí kọ́ ta mọ́ mọ̀lẹ́bí ìyá ọmọ tí bàbá yìí bí so kò sí nǹkan tó fẹ́ dí wọn lọ́nà láti fẹ́ra wọn. naam jazakumullahu khairan uh, zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight nọ́mbà tí àwọn tó ń bẹ ní agbègbè yìí àti jákèjádò ilẹ̀ nàìjíríà tí wọ́n lè máa lò nìyẹn fáwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ayé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ láwọn orílẹ̀-èdè ilẹ̀ àgbáńlá ayé ah, sheikh àwọn ẹjẹ ń sáré ṣiṣẹ́ ìjẹ àwọn ará Agodi ní secretariat Ìbàdàn wọ́n ní ká máa bá wọn sálámà sí o wọ́n sì ṣe àdúrà tó pọ̀ pé ọlọ́run bá yọba tó ń bọ̀ máa ṣe àlékún dáadáa sí fún yín bákan náà ni ọ̀nàrẹ́bù adémọ́lá bákàrè ní gọ́fúnà service àwọn náà ni ká máa bá wọn kí yín nìbàdàn ẹ jẹ́ ká máa mú ìpè bákan náà ẹ̀yin ìyẹn wa lè máa darapọ̀ wá ní ìkànnì ojúwe omi wọ Facebook ẹ máa fi ọ̀làdùn níbi èlò wa tí ẹ bá ti rí ẹ máa láìkì ẹ̀ kẹ́sì tó máa ṣíà rẹ̀ kí ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà kán lè bá jàǹfààní ẹ̀ inshallah ẹ lọ́wọ́. Assalamu alaikum wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Orúkọ ló di àti ń pè o. Jamaludin Fagbemi láti ìlú Ìjọba. Kí ni ìbéèrè yín? Ìbéèrè mi fún dòkítọ̀ òun ni pé a fẹ́ bẹ̀rẹ̀ nípa hadith tí Ànábì sallallahu alaihi wa sallam sọ wípé idda'u bima bada Allahu bih. Àlámàrí nǹkan kan táyé ojú tí àlọ́ òun bẹ̀rẹ̀ ṣé ohun tó ṣe yẹn ṣé yóò máa kọ́ bẹ̀rẹ̀ kọ́ ìgbà tí ẹlòmí tó ti ń pé máa bómi alẹ́ gba àpélé ìyáàrá ìgbàgbọ́ àpèlà lápèjúwe bí àlọ́ òṣèlú pé káńtì náà fún ìnà ìdílé àlè yìí àwọn ìdílé tó wà lọ sọ abẹ́ obìnrin ní halali ẹni tí àlọ́ òṣèlú bẹ̀rẹ̀ lẹ́yìn wọn gba àṣẹ lẹ́yìn ìgbà tí ó ti sọ abẹ́ obìnrin ní halali tayọ tí àlọ́ òṣèlú bẹ̀rẹ̀ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. ẹ ẹ ẹ lọ ẹja ẹja ẹja ẹja dàrú ń bẹ̀ ọ̀n ṣe gbọ́ ẹja dàrú ń bẹ̀ naam sheikh. alhamdulilayi àkọ́kọ́ ni pé nǹkan tẹ́ fi ṣe ẹ fi ṣe ìpalẹ̀mọ́ fọ́rọ̀ yín pẹ̀lú nǹkan tẹ́ wá béèrè lábẹ́rẹ́ wọn jọra wọn hmm. nítorí pé anabi sallallahu alayhi wa sallam mà tó sọ fáwọn sọhábà pé ibda'u bima bada Allahu bih ó ní í ṣe pẹ̀lú ọ̀tún àtòsí ni hmm. ní pé ńgbà tẹ́ bá fẹ́ ṣe nǹkan tí nǹkan yẹn ní í ṣe pẹ̀lú ọ̀tún àtòsí ó wà nù kìtàbù tọ̀hárà àwọn àdéhìsì tán kó wọn kìtàbù tọ̀hárà àdéhìsì tó jọ bẹ́ẹ̀ wá pé ìbùdó òbí máa bẹ́dà ọlọ́ọ̀hù bẹ́ẹ̀ torí pé tọ́lọ́mù bá fẹ́ sọ̀rọ̀ ọ̀tún àtòsí ẹ̀rí pọ̀tù ní ọ̀kọ̀ sọ ànilẹ̀mí ni wà á ní ṣèmálé ọ̀àìd so wà ọ̀ṣáàbùlẹ̀mí ni má ọ̀ṣáàbùlẹ̀mí wà ọ̀ṣáàbùṣèmálé má ọ̀ṣáàbùṣèmálé ẹ̀rí pọ̀tù lọ́lọ́wọ́n bá mọ kọ́kọ́ ń torí ẹgbẹ́ tí wọn náà bá fẹ́ ṣe mára apá ọ̀tún ló ti síwájú hmm. ṣáájú apá òsì yàtọ̀ sáwọn nǹkan kan tó ṣe pé ṣeré àti là ipẹ́ sí òsì lẹ́ẹ̀ma ti síwájú ń bẹ̀ hmm. so yàtọ̀ sírò eléyìí bí ìgbà tí yàn fẹ́ jáde ní tọ́ílẹ̀tì àbí yàn fẹ́ bẹ́wù hmm. yàn fẹ́ bọ́ sókòtò ètò jẹ́ apá òsì lẹ́kọ̀ọ́kọ́ máa yọ kó nù ẹ̀wù so àmọ́gbà bá fẹ́ wọ̀ apá ọ̀tún lẹ́kọ̀ọ́kọ́ kébọ̀ ṣáájú kẹ tó ke àpò sinabu. so ṣùgbọ́n béèrè tẹ̀yìn fẹ́ sìn ẹ̀ ṣe lọ́tọ̀ ni. Hmm. so kìí ṣe pé ẹ fi nǹkan tí ò jọra wọn ṣẹ̀rí fún nǹkan tẹ́ ẹ fẹ́ wẹ̀rí fún. Hmm. so ó sì dáa púpọ̀ nígbà ìgbà tí yẹn bá fẹ́ béèrè àkọ́kọ́ kìí ṣe lẹ́ẹ̀kọ́ làwa wà tá à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ ń bì. torí táwọn akéwì ẹ̀kọ́ làwa tá à ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ gbogbo tí ń bá ń rú wúyẹ́ lórí ẹ̀ ó lè béèrè hmm. láti ṣàlàyé rẹ̀ fún ọ dáadáa <laughs> so nínú rédíò jẹ́ pé bóyá nǹkan kan yé mi mo fẹ́ mọ̀ nǹkan kan dojú sú mi mo fẹ́ kó wọn bá yan nana rẹ̀ hmm. so àní máa mú àwọn nǹkan tí ó jẹ́ kó bùkátà ká máa ṣe àlàyé ìjìnlẹ̀ tí ó jẹ́ pé ẹni tó pọ̀ jù lórí atẹ́gùn ò ní sàǹfààní bẹ́ẹ̀ hmm. so eléyìí ó pàtàkì púpọ̀. Hello waaleykum salaam wa rahmatulah ó kọ yín o. akọ́lá jimọ̀. ẹ ṣé o màmá. náà ó jà sọ́kọ̀ rẹ̀. àmì kí ni ìbéèrè yín. orúkọ mi ni sẹ́rífàtà abdulsalam látọ́kẹ́ owódé ògbómọ̀ṣọ́. naam. wọ́n fẹ́ bi bàbá wa ni pé ìlú làlúrì wo ló lè dé báyàn tá a fi lè parun pọ̀. béèrè mi kejì ni pé lẹ́yìn bá fẹ́ kí àṣírí. Hmm. ṣé èèyàn yẹn náà fìlà sáwájú ni àbí tá a bá kí tán mo fẹ́ béèrè. alhamdulilayi ìdíwọ́ àbí túlùsì tó lè mú nípa sọ láti pọ̀ ọ̀nà àlòjò tójò bá ń rọ wá bí wọ̀ sí tó ní agbára púpọ̀ á pa sọ̀látùl Maghrib àti sọ̀látùl Isha àpapọ̀ bẹ́ẹ̀ náà ni lọ́dọ̀ Imam Malik wọ́n ní tí òkùnkùn tó bá bolẹ̀ birikiti tí ẹ̀rọ̀fọ́ sì pọ́nà ilẹ̀ ò ṣe tẹ̀ bẹ́ẹ̀yàn ṣe fẹ́ hmm. ojú sánmà sí sókùnkùn lọ́nà tẹ̀yàn ò fi rí òye. Hmm sọ wọn ní tí nǹkan méjì náà bá tún pàdé àlè tìtorí rẹ̀ pa sọ láti pọ̀. òjò wa sú àbí ń kù àbá wíníwíní iná ẹ̀ nínú rọ̀ àbọ̀rọ̀ tìtorí rẹ̀ pa sọ láti pọ̀ rárá rárá. Hmm. ẹ̀rí pọ̀ pọ̀lọpọ̀ tètè bá sú lásán wọ́n ti máa ní kí wọ́n tún ṣe kọ́ máa ti ṣáà àṣìṣe lélẹ́yìí àìmọye òjò tó sú tí ọ̀rọ̀ hmm. àìmọye òjò tọ̀rọ̀ láìsùn lẹ́yìn àṣàkíyèsí rẹ̀ ó fi yé wa yéké títí sọlá ti tá à ń ṣeun kò sí kàn lọ́ọ́ máa kò gìrì ṣe ní gbogbo ìgbà tó bá wúyàn hmm. láì jẹ́ pásíkò rẹ̀ tì tó hmm. ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban mawquta ọ̀ràn èèyàn tá a fà kókò sí òun náà ni sọ láti jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo torí ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe sọ láti kásìkò rẹ̀ tó tó fẹ́rin gbára dálẹ̀ lásán ni hmm. kò ní tùmọ̀ Hmm. títí ìjọ gbẹndà kìyàmù. wọ́n ní sẹ́yìn náfìlà ń bẹ ṣáájú sọ̀láàtì làásù ọ̀n bẹ. ṣùgbọ́n òun bíbẹ̀ rẹ̀ ọ̀jẹ́ kó nípọn lágbára bí èyí tó síwájú sọ̀láàtì bọ́hùr àti èyí tó máa wá lẹ́yìn sọ̀láàtì bọ́hùr àti èyí tí máa wá ṣáájú àṣùbà àti èyí tó máa wá lẹ́yìn magrib àti èyí tí máa wá lẹ́yìn ìṣà àwọn eléyìí ń pè wọ́n ní as-sunan àwọn sunna dáná bíi pati àyàfi tó bá kó rírìn àjò lásán lọ́wọ́ hmm. àmọ́ tí asúrì yẹn ó wà digbí ó sì ní agbára tó pọ̀ torí pé oríire fún gbogbo ẹni tí máa ń mójútó àti wa. mẹ́rin wá ṣáájú sọ̀láàtù làásù rákà mẹ́rin ṣáájú àásù ẹsẹ̀ méjì ẹ̀ sàlámà ẹ̀tún ṣe méjì ẹ̀ sàlámà tẹ́lẹ̀ pàtàkì púpọ̀. Ah, ẹ jẹ́ kí n tún ṣe báyìí. tẹ̀sí lẹ́yìn asr ṣáájú asr. ẹ jẹ́ kí n ṣe báyìí wọ́n ní tí ọkùnrin bá kàn déédé ronú kan ìyàwó ẹ̀ tí ara rẹ̀ wá déédé tutù lójijì kò sí láǹfààní àti ríbi pààrọ̀ aṣọ níbi tó wà lásìkò yẹn báwo lèyìn ó ṣe ṣe ìmárara rẹ̀ pàtàkì jùlọ tí àsìkò sọ̀láàtì bá tó. alhamdulilayi títútù ara n máa ń fà ó pọ̀ ètò tuntun máa ń mú tutù hmm. tára fi jẹ́ kó tutù ọ̀pọ̀ ó lè jẹ́ kó tọ̀ àrà <laughs> ọlọ́run mẹ́jọ àárín tágbàlagbò tọ̀ àrà. so o sì lè jẹ́ pé bóyá ọ́ damira hmm. eléyìí ò wọ́pọ̀ hmm. torí pé ọkàn ronú pa obìnrin rẹ lọ́ba sì bẹ̀rẹ̀ sí ní damira eléyìí ò wọ́pọ̀ ó lè tọ̀tọ̀ rèké hmm. ìtọ̀rèké yẹn náà lómi tẹ́ẹ́rẹ́ tí máa yọ̀ tí máa ń jáde lábẹ́ ọkùnrin àbóbìnrin nígbà tí kejì wọn tí wọ́n bá ń bára wọn ṣeré tí wọ́n àti ṣe ìbálòpọ̀. àbí ọkùnrin ronú nípa obìnrin àbóbìnrin náà ní ronú nípa ọkùnrin. omi eléyìí ò bùkátà tó ń bá jáde kò bùkátà pé ká wẹ̀. nítorí hmm. nǹkan bùkátà ni pé ká fọ abẹ́ wa hmm. ká fọ gbogbo abẹ́ wa. Hmm. ṣé wọ́n tún wá fọ́ mọ́ ẹ̀pọ̀n àbí wọ́n ní fọ́ mọ́ ìyapa láàrin àwọn olùmọ̀ ṣùgbọ́n gbọ́dọ̀ fọ gbogbo abẹ́ rẹ̀ dáadáa. Hmm. tó bá ti ṣe bá àwọn alọ́sàlùwalá wàá ṣe sọ̀lá wàá sì fọ ibi tó bá yí lára pátá rẹ àbí ṣòkòtò rẹ ìró àbí ohunkóhun tó bá wọ̀ ìlọ́dì rẹ wàá fọ dáadáa ìsọsẹ o omi láìfi fọ ẹ gbó dáadáa ẹ wàá fomi sìn ẹ fún dáadáa ẹ sì fi ṣe sọ̀lá sí wàhálà. hello. hello salaam. aleykum salaam wa rahmatulah ọkọ ìyá jí ń pè. orúkọ mi ni àkókò kọta láti pàtẹ́wọ́tà kí ni ìbéèrè yín. ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé tí christian tó jẹ́ ọ̀rẹ́ yìí wọ́n ń ṣe ìnáwó ni pé bẹ́ẹ̀ wọ́n ń ṣègbéyàwó wọ́n jẹ́ pé ní chọ́ọ̀chì wa ni pé ó sọ súnmọ́ kí wọ́n tẹ̀lé wọn lọ pé ojú kọ́ ni wọn àbíkọ́ tó súnmọ́. bẹ́ẹ̀ sì máa ń ṣèbéèrè wọ́n túmọ̀ sí pé báyà ojú ọ̀nà àti gbẹ̀sìn yìí náà lẹ́ńtọ̀ ní ìsìn ẹ̀ sọ pé sọ tọ́ súnà kẹ́ bá wọn sọ́ọ̀sì bó ló ti wá tọ́ súnà bó hmm. tọ́ súnà kẹ́bí ìṣe sọtọ súnà náà kẹ́ni tí èsè mùsùlùmí ọbọ mọ́ṣáláṣí wọ́n ti èsè léèrè tí èsè stadium. Hmm. so kí ni máa gbé àwọn mùsùlùmí wọ mọ́ṣáláṣí ìgbàgbọ́ tí wọ́n ní nípa islam. Hmm. kí ni máa mú kẹ́wọ̀n ẹni tó jẹ́ pé ẹ̀sìn mi làwọn ń ṣe làwọn náà fi máa wọlé ìjọsìn wọn ìgbàgbọ́ tí wọ́n níṣẹ́ sí wọn. Hmm. so kí wọ́n ló dé wọ́n á di péjọ àjọyọ̀ ẹ̀yin náà wọ́n á máa bá so ìgbàgbọ́ wa náà sì ni pé àwọn míì náà ilé ìjọsìn wọn náà ṣe lè àjọyọ̀ àjọyọ̀ sì jẹ́. hello. sàmàlẹ́kùn. aleykum salaam ó kọ yín o. orúkọ mi ni mọ̀láṣẹ̀ ní àtìláṣí léwé. kí ni ìbéèrè yín. ẹ dákun béèrè tí mo fẹ́ béèrè ni pé wọ́n ní tí òkú bá kú sí odò pé ibi odò náà ni wọ́n ṣe sí tó kù muslim bá wá kú kọ́ ẹ náà kí islam sọ nípa rẹ̀. ìbéèrè tẹ́ ṣe àti ti rẹ̀ ń jò ní. òfin ọlọ́run bá ní pé tí mùsùlùmí ti kú hmm. orí tẹ́ ni wọ́n lọ sin sí. ẹ hmm. sì mọ̀ pé ọ̀nà tí àwọn èèyàn máa gbà kú ọ̀sọ̀tọ̀tọ̀. ó ń bẹ nínú ẹni tó yẹ pé ara tó bá sàn ni ṣekú pa. Hmm. ó ń bẹ nínú ẹni tó ni ó wọn bẹ nínú àwọn èèyàn tó yẹ pé inú odò ni ó kù sí ó sì wà nínú àwọn èèyàn tó yẹ pé inú ilé náà ni ó wà mm. tọ́lá ẹlẹ́dàá ó ti sọ pọ́jọ́ rẹ̀ pé mm. òfin ọlọ́run ọba sọ pé ẹni bá kú tọ́fọ́ ọ̀rọ̀ rí kú lásán ẹni kan gbé lọ sórí tẹ́ òfin ọlọ́run ò sì sọ pé ẹni bá kú tó dàgbà tó dògbò ilé wọn ó sin sí ọ̀panilẹ́rìn <laughs> ni. òfin ọlọ́run ti sọ pé ẹni bá kúkú tó kúkú jàǹbá mọ́tò wọ́n sì sísọ mẹkáníìkì ọlọ́run bọ̀ sọ́ba so gbogbo ọ̀nà yóò wù yẹn lè gbà kú orí tẹ́nà ni torí ẹni tó kú sódò àbọ̀ kú sétí odò àbára lọ́sàn pa hmm. so a máa pé àwọn tí wọ́n ń bọ olúwẹ̀rí hmm. àwọn náà àgbélé yìí tọ́lẹ́rìn olúwẹ̀rí ni ẹnikẹ́ni òun dàbí ewúrẹ́ orí tẹ àwọn mùsùlùmí lẹ́lọ́ sín sí àfi tẹ̀ bá ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà sọ hmm. ẹ má gbé káfíìrì orí tẹ àwọn mùsùlùmí o hmm. mùsùlùmí ilẹ̀ gbéwó rí tí àwọn mùsùlùmí. ara sanni sẹ́ nìkan wá kú àwọn kan wá dé pé ó ah, kíní kan ní àwọn táwọn ṣe sago àwọn làwọn. tẹ́nìkan bá dán o pẹ̀lú òkú mùsùlùmí òkú ọ̀pọ̀ o hmm òkú ọ̀pọ̀ àní hmm. ìsinyìí òkú eléyìí mùsùlùmí ni ẹ̀yin hmm. wá sọ pé nítorí pé ọ̀nà tó gbà kú ni ẹ̀yin lẹ́gbẹ̀ẹ́ à ń fẹ́ kókó ọ̀pọ̀ ni hmm, torí ẹ ẹ má wá wàhálà ẹ dákun ta ló kú ní ìsìn tó kú gbọ́nà kan táwọn mùsùlùmí wá yarí pé àwọn làwọn gbé kò ní ṣe mùsùlùmí fa ọwọ́ kú síbì kan àwa sọ pé à nígbà tó ti kú sínú mọ́ṣáláṣí òun ọbẹ̀ kọjá àbí ń bá wa ṣiṣẹ́ nu mọ́ṣáláṣí lápèjọ wa kú bẹ̀ kí mùsùlùmí wa yarí pé mùsùlùmí lọ́gbọ́dọ̀ sí mùsùlùmí lọ́gbọ́dọ̀ àṣẹ ah, mọ̀ pé àwọn náà sọ ah, ah, pé ẹ̀yin náà fẹ́ kú ni. àbẹ́ẹ̀ <laughs> náà ni tí mùsùlùmí náà bá kú hmm. tẹ́lẹ̀bọ̀ kan àbólóòsà kan àbóǹsàgó kan hmm. àbólúwẹ̀rì kan ni wọ́n ń bọ̀ ọ̀ wá sọ pé ó gbókù rẹ̀ ọ̀n fẹ́ kó kù ọ́ ni. ọjọ́ hmm. bó ti ṣe jẹ́. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín bẹ́ẹ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé bí ìfàyègbà ti wà fún ewéko tàbí egbò rẹ̀ láti fi ṣe ìwòsàn hmm. ṣé ìfàyègbà wà fún lílo ẹranko abẹ̀mí láti fi pò èlò láti fi ṣe oògùn ìwòsàn yálà ẹranko tó jẹ́ àlàálì ẹranko láti pàjẹ́ tá a ti pa nípa àlàálì àbí kò sí ìfàyègbà bẹ́ẹ̀. kò sí kò sí kò sí. <laughs> zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eh, eight three two nine three eight nine six. islam <laughs> ti wa owó bùkátà kí n gbọ́ yìí. ẹ̀rí pé látàrí olèlọ́jẹ̀gbín olèlọ́jọpọ̀lọ́ olèlọ́wẹ́jọ olèlọ́wákíníkan so gbogbo eléyìí islam ò fara mọ́ hmm. ẹ wá àpèjúwe kan ní ìsìn wọ́n ń ta oògùn kóògùn kan fáwọn obìnrin wọ́n ń pè ní káyámẹ́sà níbi haúsá gbé tó bá fẹ́ mọ́kọ ẹlẹ́rú yóò fi nífẹ̀ẹ́ rẹ kọjá àbíkẹ́ àfò. tẹ́lẹ̀ wọ́n á pè lo yẹ̀yẹ́ tí wọ́n pa wọ́n á ní kí lọ kí lọ sọ ọmọ adìẹ jẹ àtàní ọmọ adìẹ jẹ hmm. wọn á lè pé kọ lọ ṣe má diẹ adìẹ odidi kan. láàyè láàyè lẹ́nu. sọ ó sì gbọ́dọ̀ jẹ́ níjókòó ẹ̀yọ̀ kẹ́yìn tó ń pè tó máa pa diẹ ńlẹ̀ wọn tẹ bá fún lẹ́sẹ̀ adìẹ <laughs> inú rẹ ọmọ àdùn ni ẹ wá ní ìwọ nìkan jẹ odidi adìẹ kan tán ní ìjókòó kan àfa tọba ti torí ọ̀kan ju apẹran yín hmm. tí ń jẹ gbogbo àwọn èlò òfò tí wọ́n pa mọ́kínní torí kọ́kọ́ lè bá a nífẹ̀ẹ́ rẹ̀ orí lílo aago ọ̀pọ̀lọpọ̀ lórí wọn lo aago hmm. ṣe islam faramárọ́. hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah orúkọ o. Salim ló sọ̀rọ̀ ládòkè Owódé Ògbómọ̀ṣọ́. Kí ni ìbéèrè rẹ? Ìbéèrè mi fún dọ̀túrù ni pé lọ́wọ́ ń kírun lọ́wọ́ ní mọ́ṣáláṣí. Nílẹ̀ mm-hmm. ẹ̀ka bá ti kún, sẹ́yìn bá wọlé. Mm. Ṣé ṣé èyí ó lọ dúró sẹ́gbẹ̀ẹ́ lìmọ́ọ̀mù ni àbí èyí ó dúró lẹ́yìn? Alhamdulillah tí sáfù ẹ̀yìn lìmọ́ọ̀mù bá ti kún. Èèyàn ò sì rẹ́lòmíì mm. tá a lè jọ dúró ní sáfù tuntun èèyàn rọra wá ọ̀nà lọ sí ẹ̀gbẹ́ lè má mu hmm. èèyàn á do sápọ̀ tún lè má mu sọtẹ́ bá ti dúró bá kò séwu kankan lórí sọ̀láàtì yín hmm. torí pé anabi sallallahu alaihi wasallam oní la salata liman faridin khalfa as-saff nínú àdéhùn tí imaamu ahmed gbà wá nù hmm. ẹnikẹ́ni tó bá dá nìkan dúró lẹ́yìn sáfù kò ní sọ̀láàtì torí ẹjẹ́ àṣàkíyèsí rẹ̀ jàmá èmi mọ́ dé èmi nìkan mọ́ ríra mi. Mm so ẹ lè darapọ̀ mọ́ lè máa mú ṣùgbọ́n ẹ máa bẹ lọ́n kẹ́lómi ọ̀ darapọ̀ mọ́ yín ṣáájú kó tó di wípé ìmáàmù ọ̀rùkù ṣáájú kó tó di pé ìmáàmù ọ̀rùkù tí ìmáàmù bá ti wá rùkù tó pẹ́ yìí nìkan tẹ dára yín rìn náà lẹ bá wà ń bẹ̀ àjẹpé rákàyún ẹ̀ ní o hmm. ẹ̀ ní rákàyún títí tẹ́nìkan fi wá darapọ̀ mọ́ yín ṣùgbọ́n tẹ bá lè rí ọ̀nà dọ́dọ̀ lè máàmù tẹ dó sápọ̀ tún imam ẹ ti wá ààbò fúnra káàtẹ kọ́kọ́ bá nù. Hmm, ọ̀rọ̀ ẹ jẹ́ kí n tún ṣe báyìí ìbéèrè tuntun wà nílẹ̀ ó náà ni ọ wá ọ̀dà ọ̀dà bí ẹni pé ìpè mí ó tún ṣe bẹ́ẹ̀ rápálá wọlé. hello. aleykum salaam wa rahmatulah. kí lorúkọ yín sá o ariwo adémọlá bákàrè. tọ àwọn tí wọn ní ká máa kí náà nìyí kí ni ìbéèrè yín sà. Eh, ìbéèrè mi ni pé bàbá kan wà ó níyàwó méjì mhm. bàbá yẹn wá kú mhm. ìyáálé àtìyàwó àtàwọn ọmọ méjì àti ọmọ ìyàwó náà mhm. wọn wá ìpàdé wọn wá ní pé kí ogún jẹ ti ìyàwó nìkan àtàwọn ọmọ ìyàwó tí àwọn òòṣà ní ogún ẹjọ kí ni ìdíwà mẹ. alhamdulilayi tẹnìkan bá kú tó sì fìyàwó méjì sílẹ̀ àtàwọn ọmọ wọn á ní àwọn ìyáálé àtàwọn ọmọ tiẹ̀ hmm. ẹnu wọn á kò lórí pé gbogbo ẹni tí bàbá yìí fi sílẹ̀ àwọn yọ̀ǹda rẹ̀ kí àwọn ìyàwó kékeré àtàwọn ọmọ rẹ̀ kàn jẹ lógún àwọn yọ̀ǹda ogún hmm. ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin Ọlọ́run ni pé kọtọ hmm. nítorí pé eh, ní abẹ́ òfin ọlọ́run jíjogún tá à ń jogún ẹni tó kú yàn wọ́n ní túláàsì ni nàmbà túláàsì ni kìí ṣe nàmbà fẹ́ tí màlẹ́bí wa kan bá kú tá a lẹ́tọ̀ọ́ láti jogún ẹ̀ dandan dandan á gba ogún ìpín tiwa á gbà ṣùgbọ́n májẹ̀mú rẹ̀ ni kó jẹ́ pé ogún yẹn náà wọ́n pín níbàámu pẹ̀lú òfin ṣẹ̀ríyà hmm. nítorí pé ńgbà míì ẹ̀ rí i pé tó kù bá kú tán àwọn mọ̀lẹ́bí pàápàá jùlọ àwọn obìnrin wọ́n lè fà á kékọ́rí wípé àwọn ò gbà wípé kí wọ́n pín ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run hmm. olórí òjòrí làwọn fẹ́ nítorí pé ìṣe tá a fi bí ọkùnrin iná la fi bí obìnrin hmm. èyí ti rí táwọn ọmọ agbàdajì táwọn ọmọkùnrin bá ń gbà hmm. pàápàá jùlọ àwọn làǹtí àwọn làkọ́bí ọmọ kan rondo tí wọ́n bí tọ́jú pé ẹgbẹ́ ọmọ ọmọ àwọn ni yọ wa máa gba ìlọ́po táwọn gbà <laughs> so òfin ọlọ́run lélẹ́yìn òfin ọlọ́run ò ṣe takò mm. torí pé ntọ́lọ́ wọn bá bá ṣe lófin ntí ń túmọ̀ sí pé mùsùlùmí ni wá òun náà ní ká gbáfà mm. ká sọpá sọsẹ̀ sílẹ̀ fún ntọ́lọ́ wọn bá ṣe lófin làánú òfin rí ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba gbà mm. torí ẹ̀ a gbọ́dọ̀ pin nílànà òfin ṣẹ̀ríya tí wọn bá pin nílànà òfin ṣẹ̀ríya kò yẹ kó gbà nítorí pé tó o bá fi lé lọ́ọ̀sì sì gbá pínrín ìwọ náà ti gbà pé a lè takò fún ọlọ́run. àmọ́ tó máa pin nílànà òfin ṣẹ̀ríyà gbogbo tó bá kàn ọ́ dandan o gbọ́dọ̀ gbà. ọ̀rọ̀ pẹ́ nìkan máa bú ọ pé agbójúlógún kìnnì kan òun bọ́ bá gbójúlógún kò boró ìwọ tó gbẹnu lé ńkọ́ <laughs> nítorí pé ẹni tí ń bú ọ ń gbà mí òun ti ń jẹ ogún. Mm. so àmọ́ ìwọ tó ń béèrè ẹ̀tọ́ rẹ wọ́n á máa sọ pé wọ́n gbójúlé wọ́n á sọ pé bọ̀dá ẹnu tẹ̀yìn gbélé ńkọ́ <laughs> ẹ yọ ẹnu kó ń fi tiwa náà lé wa lọ́wọ́ <laughs> torí ẹ irú tí ẹ sọ pé àwọn àdílé yìí fẹ́ ṣe kọ̀ da ọ̀tà kò fi ọlọ́run hmm. kálukọ́ kọ̀ọ̀kọ́ gbẹ̀tọ̀ rẹ̀ hmm. ìgbà tí gbogbo wa bá gbẹ̀tọ̀ wa oníkálukú láyé ara rẹ̀ hmm. òun á lè mú pin tiẹ̀ kó ló ń bùn lágbájá òun bùn tàmẹ́dò so eléyìn ẹ̀tọ́ yín ni àmọ́ ní ìsìkẹ́ wa sọ pé gbogbo ẹja jọ pa àbùn wọn nípìn Hmm. torí pé ńgbẹ bá ṣe bẹ́ẹ̀ náà tán ẹ rí i pé lẹ́yìn ọ̀tọ̀ ní tẹ́lómi ò tún máa sọ tí wọ́n bá ṣe àwọn bọ̀dá mi tí wọ́n ní ká filẹ̀ èmi ọ̀fẹ́ filẹ̀ ń tèmi a ah, ẹ̀tọ́ mi kíní kan ẹ̀dá kan fún kálukú lẹ́tọ̀ rẹ̀ hmm. nígbà tí kálukú bá gbẹ̀tọ̀ rẹ̀ ẹ jẹ́ kálukú wá bùn ẹni tó bá wù lẹ́tọ̀ tiẹ̀. ọjọ́ ìbò sì jẹ́. hello. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín Eh, afa abdulrahman naam. hello. à ń gbọ́ yín kí o. hello. ń o afa abdulrahman. hello. ah ìyá. hello. ẹ pé lẹ gbọ́ wa ẹ má gbìyànjú ẹ padà zero nine zero five one six four five plus two three four eight zero eight three two nine three eight nine six. ìbéèrè míì láti ọ̀dọ̀ láti ọ̀nà ni pé wọ́n ní. ṣé èèyàn lè wẹ ìwẹ̀ júmọ́ àkàlẹ̀ láti àárọ̀ kùtù tí èèyàn bá ti ń jáde síwájú kí àsìkò sọ̀látùlù júmọ́ à kó tó tó torí pé ó lè má sàǹfààní àti padà wálé má wá wẹ ìwẹ̀ júmọ́ à fún èèyàn lásìkò tí sọ̀látùlù júmọ́ à bá tó. alihamudulilayi kò sí ní tó burú ń bẹ. ẹ lè ti wẹ̀ júmọ́ àkàlẹ̀ látàárọ̀ kó tó hmm. di pé jáde lọ síbi sẹ́yìn. ṣùgbọ́n kíyèsí àsìkò lẹ́ ń wẹ jùmọ̀ àyàn sálùfájàrí ti yọ àbí ò ti yọ. sálùfájàrí bá ti yọ ọba hmm. àmọ́ tí ọba ti yọ ọba torí pé ọ̀sán jùmọ̀ à ni wọ́n ní ká wẹ̀ kí èsòrò rẹ̀ hmm. torí pé òru la sì wà kó tó di pálùfájàrí yọ òru jùmọ̀ àná hmm. sálùfájàrí bá ti wá yọ ta yọ àti wọ̀sán jùmọ̀ à ọ̀sán lẹ́wẹ̀ èsòrò rẹ̀. ẹ lọ́rùn wàhálẹ́kùn sálàmù rahmatulah orúkọ yín o wàhálẹ́kùn sálàmù rahmatulah orúkọ yín àti ìdájí ń pè ìyá ọ̀dà ẹ jẹ́ ká wo bí a ṣe lè wá nǹkan ṣe sí ojú òpó náà tí ó fẹ́ máa ṣe bákan bákan ìbéèrè míì tún ni pé wọ́n ní tí èèyàn bá ní ìyá àgbàlagbà hmm, tí kò wá dá nǹkan kan màmá lọ títí ìyá náà wá fẹ́ máa rìn káàkiri débi pé èèyàn ò fi fẹ́ máa wá káàkiri àdúgbò àbí agbègbè téèyàn bá wà wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn ó fi irúfẹ́ ìyá náà pamọ́ sínú ilé kan kéèyàn ó tì má bẹ̀ pé kó máa najú. alhamdulilayi àkọ́kọ́ dídàgbà tí ìyá dàgbà àti àìgbàbìkanjókòó hmm. kìí ṣẹ̀ṣẹ̀ hmm, hmm. dípò páwa pé ìyá tá fi jẹ wọ́n lórí tí wọ́n ń ṣe ní ká tì wọ́n le. Mm torí pé bẹ́ẹ̀ ti ṣe béèrè wọn àti tẹ́ ẹlẹ́fẹ́ ṣeun wọn làbí wà tẹ́ fẹ́ fi ya àìfìdímálé ẹfẹ́ fi jẹ wọn ni. <laughs> tọ̀yẹ́ sì máa pààrọ̀ náà ń bẹ lọ́n ká dàgbà ká dògbò lórí Islam níbi dáadáa. tó ń tẹ́yìn náà bá ń fẹ́ kún ṣe sí yín ni kẹ́ ẹ ṣe sárúgbó ni. Mm, mm. tó torí délé ìmọ̀ràn tiwa ni pé èsì sábúrú ni pé ìyá dàgbà nínú dáadáa náà ni àmọ́ lópin ìgbà tó máa wà lórí islam hmm. torípa nàbì sallallahu alaihi wasallam fi yé wa pé ń tó lóore jù nínú àlùmọ́ mi hmm. òun náà lẹni tí ẹ̀mí rẹ̀ bá gún jù tó sì dáa jù tó sunwọ̀n jù níṣẹ́ Mm-hmm. kì í ṣe pé kákan gùn lẹ́mìí táwọn pé ọlọ́njẹ́ á rí yín pẹ́ ọlọ́njẹ́ pẹ́ fún wa kẹ́mìí yín ó gùn tó bá gùn lórí ọtí mímu àtògógóró ńkọ́ <laughs> tó bá gùn lórí tẹ́tẹ́ títa mm. àti zina ńkọ́ tó bá gùn lórí òòṣà sínsìn àtẹ̀bọ gbígbé ńkọ́ tó ẹ máa pé kọ́lọ́njẹ́ kẹ́mìí yín ó gùn fún wa lórí Islam mm. látàrí dáadáa mm. so eléyàn ní túmọ̀ sí pé yẹn sóríire so irú ìyá yẹn níta lè ṣe náà ni pé kẹ́ńyà alámòjútó fún ọ tí ó máa wà pẹ̀lú wọn gbogbo gbà hmm. alámòjútó ni ó máa sọ lílọ bíbọ̀ màmá so tí wọ́n bá fẹ́ lọ síbi tí ó léwu wọ́n máa mójútó wọn kó wọ́n má débẹ̀ hmm. so eléyìí ó máa fi hàn wá pé bá à ń ti ṣe ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé furukọ́kọ́ furukọ́kọ́ yìí nítorí pé ó gbádùn ó sì tí ì gbó ni hmm. nítorí pé tó bá di pò ń gbó lọ hmm. èèyàn tún máa di bí ọmọdé ni. La ilaha illallah. ṣé bá ọmọdé náà láàmú pé kò fìdí málé ọ̀fẹ́ hmm. lọ ọ̀fẹ́ lọ sí ibi tọ́kadà wà ní nígbà tí ìsìnkú ọ̀fẹ́ kó sẹ́nu mọ́tò subhanallah. naam. jazakumullahu khairan ẹ lọ́wọ́ o kọ yín. ẹ láti béèrè tèmi tí mo fẹ́ béèrè. orúkọ yín o. mo ń bá láti tọ́ ni látòdò kòtò. ọ̀yá kí ni ìbéèrè yín bá wọn. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé téèyàn bá ń gbà tí ń tọ́jú arúgbó. Mhm. tí èèyàn sì ní tí bàbá ń dán ọmọ tó pọ̀. Mhm. tó bá jẹ́ pé àwọn ọmọ díẹ̀ ní tọ́jú òǹdí. Mhm. tó ń dín bá wá sùn káyìsì fún àwọn

tẹ̀sí jẹ́ mùsùlùmí hmm. ọlọ́run ní dùn yín ládàá rẹ̀ kọ́dà gan obìnrin tí èsè mùsùlùmí hmm. ó lè jẹ́ pé tọ́jú tẹ̀sí fún lọ́lọ́run fi tètè ṣàánú yín rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀lùkìyàmù. tọ́ wọ́n á ní táwọn ọmọ bá pín méjì hmm. àwọn kan ò bìlà nítorí bá lè ṣe bàbá màmá ó ṣe wọn àwọn kan sì ń tọ́jú wọn ń fẹ́ wọn lójú wọn ń fẹ́ wọn mú wọ́n á níjọ́ tí bàbá màmá wọn á kú. Hmm àwọn tí dundun wọn láta làwọn ẹni tí ò pa àwọn rí bàbá àwọn òwòsẹ̀ kan wọn rí àwọn òwòsẹ̀ kan àwọn náà wọn fọwọ́ lálẹ́ bí lẹ́sìn sí ẹ̀ní sin sí bí ẹ kò sí wàhálà tó bá ṣe pé bí tí wọ́n ní ká sin sí ọ̀takùtọ̀ lọ́nkọ̀ takùtà nábì wọ́n rí sọ wọ́n rí sọ bí káwọn náà gbà pé ká sin sórí tẹ wọ́n rí sọ àwọn náà nílé lásin sí ọ̀sọ́ sápò àrẹ̀ ọ̀sọ́ sápò àrẹ̀ kò sí ní ta fẹ́ fi ṣe sọkájọ yé wa o hmm. sísìn òkú sórí tẹ́ni lànà tó lọ́wọ́ ọbẹ̀ ẹlẹ́dàá ni ká máa tọ̀lù ká máa tọ̀ ká máa tẹ̀lé àgbọ̀dọ̀ hmm. sìnkú sílé hmm. kò túmọ̀ sí pé ń sọ òkú yín nù torí kò kú tẹ́ ẹ̀sìn sílé náà ilẹ̀ fẹ́ fi ṣe lọ́pọ̀lọpọ̀ gba ẹ̀sìn náà lẹ́ ń fi wá ṣe ń lé torí pé ọ̀pọ̀lọpọ̀ sọ sàárè wọn dàpótí <laughs> ẹlòmíràn sọ dibi tí ó ti máa najú kódà ń gbà mí orí òkú bàbá màmá yín lọ máa gbé pòsì tí ó máa yàgbẹ́ tí ó máa tọ̀ àwọn ewúrẹ́ agboolé náà máa yàgbẹ́ bí wọ́n máa tọ̀ bẹ́ẹ̀ bàbá yín fa <laughs> bàbá alápọ̀nlé ìyá hmm. alápọ̀nlé hmm ẹ sì tún rí i pé ọ̀pọ̀lọpọ̀ gan-an tẹ́ ẹ sin bàbá màmá yín sẹ́yìn kò lè yín o hmm. ẹ̀yin sábà tún rántí wọn pẹ̀lú àdúrà wọ́n ti ẹ máa ń sọ àwọn bàbá ń do sàní tẹ́kọ̀rọ̀ hmm. kan bá ti ṣẹlẹ̀ bá já lójú orí já lójú orí wọ́n lè pe bàbá màmá àwọn náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ń kúkú ń gbọ́ wa báwo tí ẹ gbọ́ kọ́ gbọ́ yín kò gbọ́ yín òun ti lọ ẹ ti ń sọ di nǹkan míì hmm. pé bàbá ń gbọ́ yín màmá ń gbọ́ yín bó ní ti ń gbọ́ yín èyí tó wà wájú ti òjú rádaràda tẹ́yìn bá ká lọ láyé ọjọ́ hmm, bó ṣe jẹ́ orí tẹ́ orí tẹ́ ní kẹsàn-án kù sí. ẹ lọ́rùn. salaamaleykum. aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ẹ ń pè o. àdúgbò aláàjì olùgbè mi ló ń sọ̀rọ̀. kí ni ìbéèrè yín aláàjì o. ẹ fún màá dúpẹ́ lọ yín. ẹ ṣe o. ìbéèrè mi ni pé ǹjẹ́ ó tọ́ súnà yìí pé bílíọ̀nù bá fẹ́ lọ sìnkú síbẹ̀rì pẹ́ẹ́sì wọn kọ̀ọ̀kan gba owó olómi lórí ilẹ̀ tí a fẹ́ sìnkú sí kó tó di pé ìyẹn sìnkú alhamdulilayi alhamdulilayi orí tẹ́tí afẹ́sìn kò ṣe ó yẹ kó jẹ́ pé àwa náà kópa nínú bá a ṣe rórí tẹ̀wọ̀n hmm. so a sì lè kópa nínú àmójútó eléyìí tá à ń ṣe forí tẹ̀wọ̀n ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú akọ̀fẹ́ kàn wá ilẹ̀ wo la fẹ́ máa sìnkú sí mm. ẹ wo bí lùwà ṣe tó ní ìsìn níbi bíbá káfọ̀gbọ́n máa sọ káfíńsà péjúwe. Naam. ẹ rí i pé níbo là ń sìnkú sí gan tẹ̀bí ńjọ́ téèyàn bá tó kú iná lọ́pọ̀lọpọ̀ máa wá wá orí ká. níbo lórí wà. àwọn orí kan wà lẹ́bi orí tó wà nílùú jù wò ń ṣe hmm. pé ẹrú hmm. ni wọ́n fi kọ́ fẹ́ǹsì tí wọ́n fi po. fẹ́ǹsì yẹn ń fọ́ lọ́pọ̀lọpọ̀ àyè hmm, tó tún mọ́ ẹ pé wọn máa ń gé orí òkú wọn máa ń gé so ẹ rí i pé ńgbà tá a fa àgbàlá tá a fa ipò hmm. a gbìyànjú láti tún ṣe àwọn wáyà ẹlẹ́gùn sí i hmm. tẹ́gbẹ́ tó lórí ibú bá gun bẹ̀ yọ fà lásọ ya pẹ́rẹpẹ́rẹ hmm. so yóò sì tún bóla so bákan náà eré nìkan ló yẹ kó máa sọ bẹ́ẹ̀ owó kan ló sì yẹ kó máa gbà talẹni tó kéta fún gbogbo eléyìí. La ilaha illallah. sábà wá ní torí àti máa ṣàmójútó orí tẹ fún bí ilẹ̀ ẹbẹ̀ bí ó ti ṣe lámójútó tí ọkàn ní lọ kún kókó kún torí tó máa ń fa àwọn èèyàn sílẹ̀ pé máa ń sìnkú síbi tó bá wù ọ́ hmm. yóò kún láì tí ì kún torí àwọn èèyàn máa ń sìnkú síbẹ̀ báṣubàṣu ni hmm. so ẹnìkan ní fi iṣẹ́ tiẹ̀ sílẹ̀ tí ó wàá mójútó hmm. ẹlẹ́ẹ̀kejì a tún ní bóyá tí a bá fẹ́ sìnkú sórí tẹ́ ẹ san owó kan tásẹ́rẹ́ nítorí ẹni tí máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n fi máa sanwó fún un tó bá pé torí àwọn nǹkan báyìí náà ṣe gbowó hmm. lọ́dọ̀ ẹni tí ó sìnkú sórí tẹ́ à ń bẹ lọ́nkọ́ máa àmọ́ tó bá àwọn kan ní ìgbà káwọn lè máa jẹ́ hmm. àwọn ń òkú pawó hmm. sọ eléyìí sí ọ̀ràn àdánù sí ọ̀ràn àdánù so ká kéèsì ìgbà míì wọ́n máa fẹ̀sùn èèyàn wọ́n máa bà látàrí pé ah, ẹ máa fẹ́ àwọn máa Hmm. so wọn á ń sọ̀rọ̀ rẹ láì dá wọn lọ ń gbowó nípa àwọn fẹ́ sìnkú wá pé abẹ́sẹ̀ báyẹn jẹ́ ńlẹ̀ inú ẹ ṣàlàyé àti ìwọ tó ń gbowó ṣàlàyé àti ìwọ tó ń fẹ́ sanwó gbálàyé nígbà tí kálukú bá ti gbọ́ ẹni tó yẹ kó sọ́sọ́ ẹni tó yẹ kó gbọ́gbọ́ bẹ́ẹ̀ nìkan bá fẹ́ fẹnu wa rọ́ọ̀fù tí ó fi dípò ríjà ánámà yìí rọrùn ó kù sọ́wọ́ rẹ̀. jazakumullahu khairan. Eight ó ti já o zero nine zero five one six four five four three eight zero nine zero fifty one sixty four fifty four thirty eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six nọ́mbà àti olùjábí náà hello hello tí ẹ bá ti yín rédíò yín lọlẹ̀ kẹ́ ẹ pè padà hello. hello? hello salamu alaykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín bí ẹ ti ń pè. fauziya ti ló ń sọ̀rọ̀ láti. láti bo. ara kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé tí yàn bá ní ọkọ mm-hmm. tó wá pààyàn sí jẹ ní tó ti tó látara tó ní ìyàwó mi mm. ẹjọ́ kí nìyẹn lè ṣe ní ṣẹ̀ríà Islam. alhamdulilayi oníjà máa lọ́kọ tó ti níyàwó mi tó wá pàyàwó kan tìbí aṣọ tó ti gbó tó ti yá kí ló yẹ kó ṣe bákan méjì ni inú kó náà lè ṣe sùúrù àkọ́kọ́ ọkùnrin ọkùnrin tó pàyàwó tí wọ́n ti ṣàbòsí anabi hmm. sallallahu alaihi wasallam ti fi hàn pé tó bá níyàwó méjì tó bá hmm. fi sọ́dọ̀ kan yàtọ̀ sọ́kan yóò hmm. wà lọ́jọ́ gbẹndàl qiyama lẹni tẹgbẹẹ rẹ kan dagun. la ilaha illallah. sọ nǹkan tẹ́ lè ṣe náà ni pé nínú kẹ́yìn náà lè ṣe sùúrù ẹni tó bá ṣe sùúrù lórí ẹ̀tọ́ rẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò fún ládàá so tẹ́ bá sì lè ṣe sùúrù ọlọ́run mẹ́jà à ń lọ ṣe zina hmm. so ẹ̀tọ́ yín ni kẹ́ ẹ bọ̀ dànù hmm. ẹ bọ̀ kàn dànù bí aṣọ tó ti gbó ṣe bẹ́ẹ̀ ni ti gbó hmm. aṣọ tó ti gbó tó ti fàyà lẹ́yìn ẹ̀yin náà fi ọ̀nà kó ti gbó ẹ bọ̀ dànù èlò ló fún yín sọ́dá kẹ́ ẹ san padà fún tẹ́ bá san padà fún ẹ bọ̀ dànù ẹ sì ń kó oṣù kan lẹ́yìn rẹ̀ ló bá tán ẹ lọ lọ́kọ̀ mi nítorí pé ẹni táwọn wò kó ti sá ó ti di sàkúsákú Hmm. òun náà ni ọ máa dán tí ọ máa kọ lójú ẹlòmíì. Allahu Akbar Allahu Akbar. Hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh. tí ó o. àwọn ọmọ alukun olóko rẹ tó tẹ̀lé rẹ. kí tó ní ìbéèrè yín ná. ẹ dákun àfọ àkáǹtì ìbéèrè kan dá dáhùn rẹ lẹ́ẹ̀kan. ẹ̀yin kan béèrè ìbéèrè tí yẹn kọ́wẹ̀ ẹ má fi tẹ nìkan ṣe àpèjúwe àbíkẹ́ mọ́ máwọ́ torí ká má bàa ṣìra wa gbọ́ bẹ́yìn balẹ̀ mú kẹ́lómi ìtẹ́fẹ́ mú tiẹ̀ má bàa ṣì salaamaleykum. wa aleykum salaam wa rahmatulah ọkọ yín bí ti ń pè o. láti Ṣakí ni. kí ló kọ yín láti Ṣakí àbí Ṣakí. abdulgani. kí ni ìbéèrè yín. ẹ̀jọ̀ ìbéèrè mi ni pé téèyàn bá ń travel. Hmm. àti olè yẹn ti lè máa kírin ìrìn àjò. Ah, kò lè ra kàdé. ọ̀dà alhamdulilayi tẹ bá ti bọ́ sẹ́yìn odi ìlú yín tẹ ti gbéra hmm. so àtibẹ̀lẹ̀ ti bẹ̀rẹ̀ ibẹ̀ náà lẹ parí sí so kìí ṣe pé láti gáràjì àyàfẹ́ ni tó bá fẹ́ wọ bàálù òun lè ti bẹ̀rẹ̀ tiẹ̀ láti airport torí pé gbogbo airport òfin ṣẹ̀ríà fi hàn yín pé ẹ̀yìn òdi ìlú láfún nídàjọ́ rẹ̀ àmọ́ ẹni ìsẹ̀ ń lọ sí kù ẹ̀ wá tó wá dé gáràjì takí ẹ wá ń pa asiri àti dóhùrù ẹ ń pa pọ hmm. àkókò gbóhùrù láti wà hmm. ẹ gbà pé gbóhùrù lẹsẹsẹsẹ ẹ ti ṣe àṣù jazakumullahu khairan ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú Ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò jazakumullahu khairan kọlọn kó fi san yín lẹ́sùn lórí láyé wí àti ní alẹ́ kìyàmà ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo ọrọjí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center aishanu ajẹ́lógún ọ̀ṣọ́ tí wọ́n ti ń fèsì sí àwọn ìbéèrè wa lọ́lọ́kan ọ̀jọ̀kan láti ìgbà yìí wá pẹ̀lú àbú àmínà láti òkè àdó akíntola tí wọ́n dìjọ́ kọ́ ọ̀rìn wa jazakumullahu khairan sheikh kọ́lọ́mbà fún ní ọ̀làdùnní belò òun lórúkọ ti tèmi ọjọ́ mẹ́jọ yìí ní látún pàdé pọ̀ padà títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ni mo dágbére fún yín pé sálámù aleykum warahmatulahi wabarakatuhu. alghaffarul qahharul wahhabur razzaqul fattahul alim.